موانع الهداية الأصدقاء السيئة يمنع الصديق السيء صاحبه من كل خير ويهديه إلى كل شر وقد مر بنا بعض هذه الموانع واليوم مع المانع الرابع عشر أعاذنا الله منه ọpẹ́ni fún ọlọ́wọ́ ọba kí ọlọ́run kó gba sọ̀láàtì wa kọ́lọ́run kó gba ìgbìyànjú ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá bọ̀ tí a tún fẹ́ tẹ̀síwájú lẹ́ni mawani'u alhidaya kí ni àwọn nǹkan tí máa ń kọ díẹ̀ ní kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba kí làwọn tí máa ń sọ ẹni tó ti jẹ́ ni dáadáa tó máa ń sọ di ẹni aburú ẹni tó ti jẹ́ mùsùlùmí kí làwọn nǹkan tó lè padà yọ kúrò ní ojú ọ̀nà islam ẹni tó ti jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ kí ni àwọn nǹkan tó lè sọ di ọ̀tá ọlọ́run ọba kọ́lọ̀ ọba kó má níbi àwọn nǹkan àdánwò yìí a ti sọ mẹ́tàlá fún wa thirteen sí iwájú eléyìí tí a fẹ́ máa sọ lénìí ó jẹ́ nọmba fourteen ìyẹn ní mẹ́rìnlá nínú àwọn nǹkan tí máa ń kọ́ dí ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekíọ́lá wàhúwa ohun tí a wá fẹ́ sọ̀rọ̀ lé lórí al-asbikọ́ o àtẹ̀yìá òun náà ni àwọn ọ̀rẹ́ aburú ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ aburú nínú tí máa ń ṣe okùnfà ẹ̀tẹ́ ni kéèyàn ti mọ̀nà tẹ́lẹ̀ kó wá padà di ẹni tí ò mọ̀nà mọ́ òun náà ni kéèyàn ní ọ̀rẹ́ burúkú nínú àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn òun náà ni èṣù èṣù a máa sọ nínú ìfẹ́nú a máa sọ nínú ìgbéraga a máa sọ nínú ìjọra ẹni lójú a máa sọ nínú ìfẹ́nú àti ìmáṣe kéétà àwọn èèyàn a máa sọ yanu ìnífẹ̀ẹ́ ipò mo fẹ́ dépò mo fẹ́ dépò a máa sọ yanu jọ̀mọ́ bákan náà ní àwọn nǹkan tá a dárúkọ síwájú si

kò sí bí ọmọ ẹ̀dẹ́ èèyàn ti fẹ́ ṣe tí ò ní ní alábàágbé kò sí bí ọmọ ẹ̀dẹ́ èèyàn ti fẹ́ ṣe tí ò ní ní ọ̀rẹ́ wal insanu la ya'ishu bi mufradihi ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a rí kò lè dáṣẹ́ mi kọ́ wá sọ wípé à ilé ayé yìí ìmá báwọn èèyàn ṣe ó ti sú mi mo fẹ́ wá inú igbó kan lọ ó jẹ́ pé mi nìkan màá máa gbé bẹ̀ eléyìí ò ṣeé ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lábúdá minal mujtama kò sí bọ́mọ ẹ̀dẹ́ èèyàn ti fẹ́ ṣe ó gbọ́dọ̀ máa bẹ láwùjọ náà ni wàhùwà hayat wàhúwà hayawanu shima'iyun torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ rí ẹranko kan lòun náà ẹran ni gẹ́gẹ́ bá ti mú àwọn ẹranko anima òun náà ni ṣùgbọ́n wọ́n ní social anima ni hayawanu ishtima'iyun ẹ̀dá kan ni tó jẹ́ wípé àdámọ́tàdá òun náà ni pé kó máa bẹ pẹ̀lú àwọn ẹlòmíì nígbà tó bá dá baba ńlá wa Adam aleyhisalaam ọlọ́wọ́n bá rí pé ìmá dáwà yóò yẹ kí lọ́wọ́n bá ṣe fún ọlọ́wọ́n bá ní kí ọlá minha khalaqallahu adam ẹ̀ hawa látara adam ọlọ́wọ́n bá yọ ìyàwó ẹ̀ jáde ma máa hawa kí wọ́n lè jọ máa ṣẹ̀mí látara ẹ̀ bá ní kí ọlá ó ní ẹ ọba wa khalaqa minha zawjaha látara ẹ̀mí kan ṣoṣo yìí ó dá ìyàwó fún wa bassa minhuma rijalan kathiran wa nisaa látara àwọn ẹ̀mí méjèèjì wá ní ọlọ́wọ́n bá yọ jáde àwọn ọkùnrin àwọn obìnrin tí wọ́n pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ eléyìí jẹun tí ọlọ́wọ́n bá ṣe torí wípé kí ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí bá ṣe fẹ́ ṣe àfi ká máa bẹ pẹ̀lú àwọn èèyàn kan ni walmaru ibnu bi atihi ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́ wá rí ọmọ ló jẹ́ fún àwùjọ ẹ̀ àwùjọ ń gba ọmọ tọ́ ni bí àwùjọ bá ṣe wá rí bẹ́ẹ̀ náà ni ọmọ tí a bí sínú àwùjọ yìí ló ṣe máa rí fa alayhi an yahdhara mimman yukhalil látara bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra níbi àwùjọ tó fẹ́ máa gbé àwọn èèyàn tó fẹ́ máa bá rìn tó fẹ́ máa bá ṣe ó gbọ́dọ̀ ṣọ́ra yafusu ba'dhum bi sababin qarinatihi ó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tó jẹ́ pé látara àwọn tí wọ́n ń bá rìn ni wọ́n ti ṣoríire wáyàkṣàrù báà bí afrikọ́ èyí àwọn ẹlòmíì sì máa ń ṣorí ibú látara àwọn ọ̀rẹ́ tí wọ́n ń bá ṣe náà ni o wakọ̀dé amọ̀rọ̀ ọlọ́hùn bí sóhùbá ti sọ̀lìhìn ọlọ́run bá ti pa wá láṣẹ àwa mùsùlùmí pé ta bá fẹ́ báwọn èèyàn ṣe ta fẹ́ báwọn èèyàn rìn ká gbìyànjú kárí wípé wọ́n jí àwọn ẹni rẹ̀ wá náà àmọ̀kànlátọ̀ fi àtọ̀mìṣe ọlọ́run bá ti kọ̀ fún wa ìmárùpọ̀ àwọn ọlọ́ọ̀bá alékè ọlá ó kọ̀ fún wa wàkádà nàbí yìlúhúdà bẹ́ẹ̀ náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa òun náà pa wá láṣẹ pé ta bá fẹ́ ká rí nínú ọ̀rẹ́ wa níyàwó wá wà ta bá fẹ́ fẹ́yàwó ká fẹ́yàwó rí nínú ọ̀rẹ́ wa lọ́kọ wá wà tá bá fẹ́ lọ́kọ ká fẹ́ ọkọ rí. ọlọ́ọ̀bá ní ọlọ́run ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí onígbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ọba ẹ sì gbìyànjú láti máa bẹ pẹ̀lú àwọn olùpáyọ ọlọ́run ọba ẹ páyọ ọlọ́run kí ẹ sì máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n páyọ ọlọ́run ọba torí pé ìpayọ ọlọ́run ọba àlekè ọlá ó máa ń rọra wọn lọ́wọ́ bó ti jẹ́ pé àìnípayọ ọlọ́run ọba náà òun náà máa ń ṣe kí ni ó máa ń ṣe àkóbá fúnra wọn àìnípayọ ọlọ́run ó máa ń ṣe àkóbá fúnra wọn bó ṣe jẹ́ pé ìpayọ̀ ọlọ́run ọba àlékè ọlá a rọra wọn lọ́wọ́ ọlọ́run ọba sọ fún wa lẹ́yìn ìgbà tó ti pè wá pé ká máa bẹ pẹ̀lú àwọn ire nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashiyyi yuriduna wajha ọlọ́run ọba ní ìrì ànábì máa bẹ wasbir nafsaka máa fún ẹ̀mí ara ní sùúrù láti lè máa bẹ pẹ̀lú àwọn ẹni tó ni yẹ̀dẹ̀rún náà rabbahum àwọn tó jẹ́ pé tọ́lọ́ ọba wọn ni wọ́n máa ń ṣe ń gbogbo ìgbà àwọn tó jẹ́ pọ́ máa ń ké pọ́ lọ́wọ́ ọba ni àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba máa jẹ́ ẹ̀mí ara rẹ nípa láti máa bẹ pẹ̀lú wọn kò fẹ́ rọrùn gbà mí ṣùgbọ́n àwọn èèyàn yìí ni kò máa bẹ kó wo pé àwọn ẹni wọn ọ̀já mọ̀ kọ́kọ́ àwọn sì lọ páyọ̀ lọ ó lè wo fáwọn ẹni wọn lówó lọ́wọ́ torí pé nínú àlámọ̀ rí nínú àlámọ̀ àwọn àmì àwọn tí wọ́n máa ń ṣe tọ́lọ́wọ́n ọba àlékè ọlá tẹ bá ń sọ̀rọ̀ ilé ayé ẹ lè má bá wọn bẹ̀ tẹ bá ń sọ̀rọ̀ gbádùn ẹ má bá wọn bẹ̀ torí wípé kí ni àdúnìyà síjìnì mọ́mìn wà jáde náà tó lè káàfin ilé ayé tẹ rí ẹ̀wọ̀n ló jẹ́ fún ẹni tó bá ti gbọ́ náà bá gbọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ á bèèrè pé kí ni islam sọ lórí ẹ̀ tó bá ti ní à eléyìí haram ni ó á jìnà sí tó bá fẹ́ ṣe nǹkan kọ́ gbèsè ayé ẹ̀ tó bá ti sọ pọ́nà ọbọ̀ òfẹ́ kò ní lè ṣe mọ́ ó ti di pẹ́wọ̀n ní gbogbo nǹkan jẹ́ fún wàjá náà tó ṣùgbọ́n kèfèrí kò sí tí ò lè dáwọ́lé tí kèfèrí bá máa parí á nínú ìṣàpààyàn so tí ò bá ti pààyàn kò bá pa àwọn èèyàn lára kó ṣáà pààyàn tó bá pa àwọn èèyàn lára kò ní wọ́rì ẹ tó dí òṣùwọ̀n òṣùwọ̀n jàkù ṣẹ́mẹ́ kó pa àwọn èèyàn lára ni ṣùgbọ́n àwọn òkè ní ìṣàpààyàn tó bá jalè ó pa àwọn èèyàn lára ni àwọn òkè ní ìṣàpààyàn ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí gbogbo nǹkan báyìí la máa sá fún ọlọ́run ni má wàá pa wọ́n tì àwọn ẹni rè má pa wọ́n tì wàlá tó tẹ̀ man àfàlà kọ̀lìbáwò àǹzíkìrínà ọlọ́wọ́n ọba àlékè ọlá ó lẹ́yìn tó jẹ́ wí tó gbàgbé ọlọ́wọ́n ọba ọlọ́run ti wá jẹ́ kí ọkàn ẹ dípẹ́ta ọkàn wọn ti bàjẹ́ má jẹ́ kó jẹ́ wọn ni wàá máa tẹ̀lé àhàwà ẹni tó jẹ́ pé fẹ́ẹ́nu ní ń tẹ̀lé àlékè ọlá ń pé má tẹ̀lé wọn ọlọ́run sọ bomi pé wà o má sì máa tẹ̀lé àwọn mùnáfìkì àwọn ẹgbẹ́ jẹ́ pé wọ́n fi ẹ̀sìn bójú ṣùgbọ́n nínú ọkàn wọn kọ́ kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ so níbi ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa ta la gbọ́dọ̀ bá rìn ọlọ́run ní kànáàbì máa bá àwọn ẹni rere sallallahu alaihi wasallam ó ní kó sì máa jìnà sí ẹni aburú ìdẹ̀ra ní látọ̀dọ̀ ọlọ́wọ́n bá at the same time sábàbí orí ìbò ni ọ̀rẹ́lẹ̀ lómi máa kó tá fi ṣe oríire ọ̀rẹ́lẹ̀ lómi àsìkò tá fi do lórí ìbò Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní idha arada Allahu bi amirin khayran ja'ala lahu wazira sidiq Ànábì sallallahu téèyàn bá jí aṣíwájú tọ́lọ̀ ọba àlékè ọlá wá ro dáadáa kan pé àpò fẹ́ ṣe dáadáa fẹ́ nì ja'ala lahu wazira sidik ọlọ́wọ́n bá máa ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ní ẹni ire àwọn tó jẹ́ ministers fún gẹ́gẹ́ bí president ọlọ́ àti wọn lẹ́ni ire àwọn tó jẹ́ commissioners fún gẹ́gẹ́ bí governor ọlọ́ àti wọn ní ẹni ire ẹni tó jẹ́ md iléeṣẹ́ àwọn tó jẹ́ secretary àwọn tó wà lábẹ́ wọn á jẹ́ ni ire

ìdá nọ́síya lámì òdà kírùhù tó bá gbàgbé láti ṣe dáadáa wọn ní ọ̀rọ̀ létí wá ìdá zákàrọ̀ lámì òhìnùhù àlẹ́ tó bá tiẹ̀ wá rọ́ sípò ń fẹ́ ṣe wọn ní ìrànlọ́wọ́ wá dáadáa ni ìbò lẹ́mdì òun ló wáyé wàhálà ìbò ní president òun ni kó òun ló fẹ́ kú tí ọlọ́ọ̀bá ní kí ọlọ́ọ̀ bá fẹ́ dáadáa fún yàn nìyẹn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní inna masala jalisa asọ́ọ̀lẹ̀ ó ní àpèjúwe máa bẹ pẹ̀lú àwọn ẹni dáadáa kéèyàn máa jókòó sí wọn ó ní kàmásàlì sọ ka masali ó ló dà gẹ́gẹ́ bí ẹni tó ń jókòó ti ẹni tó ń ta en ni ẹni tó ń ta tùràrí ó lè fún ìyàn lọ́fẹ̀ẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ò ti wà gbi látàárọ̀ tí ò bá fún ìyàn lọ́fẹ̀ẹ́ torí pé wọ́n ń ta tùràrí ń ni tẹ́yìn náà bá máa jáde ẹ̀rí para yín ti rùn fún àdúdù tó dáa ó wá ní wàmásàlù jẹ̀líd àsù ó ní ṣe wá rí ìjókòó burúkú àpèjúwe ẹ̀ ó ní ká sọ ìdìlìkìr ó ló dà gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ ni tí àbá máa alágbẹ̀dẹ ẹ jẹ́ ká wẹ́n tó mu gbó àbẹ́ tó mu sìgá tí ọ̀rẹ́ kan bá jókòó tó ní sìgá àbó nígbó ó lè fún mu pé ọ̀rẹ́ òun jẹ́ kóun bẹ téèsì ẹ̀ kọ́lọ́ máa fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa nínú kọ́rẹ̀ kó fún kó téèsì ẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí nígbà tó bá tiẹ̀ máa dìde kó débì kan káwọn yóò gbà àfáà ṣé kò sí èyí náà mú ni igbó tí igbó ah, gbogbo ara yín ló ń rùn ah, junction tí mo ti ń bọ̀ yẹn ni àwọn business partner, mi ni aburú kan nìyẹn àpèjúwe nìyẹn ẹni tó bá ń bá àwọn ẹni rere tó ń bá àwọn ẹni burúkú kọ́lọ́ ìlàwà ń bẹ̀. ìbáà ẹ̀yẹ rúṣin alinsanu yawma la yanfa'u malun wala banun li suhbatihi idha ma ahsana al-ikhtiyar ọmọdé nìyà kábàámọ̀ ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ tí ò bá ṣe ẹ̀ṣà dáadáa látara àwọn tó fẹ́ bá rìn ọlọ́wọ́ bá ní kí ọlá ń sọ fún wa wípé nínú súratul ọlọ́wọ́ bá ní fi ọlá ní sí ẹ̀rí ọjọ́ tó jẹ́ wípé alábòsí a máa gé ka àbámọ̀ jẹ alábòsí a ti ka àbámọ̀ bẹnu yakúlù ya laitani takhasu ma'a rasuli sabila a wá máa wípé a ah, kí ló ṣe kí ló ṣe mí tó jẹ́ wípé mi mú òjíṣẹ́ ọlọ́wọ́ bá lọ́rẹ̀ẹ́ kí ló dé tí mi mú àfáàfá ìyọ́ rẹ̀

nígbà tí ìrántí ọlọ́wọ́ bá dé wá bá mi ó ti ṣì mí lọ́nà kúrò mẹ́ o ó ti ṣì mí lọ́nà kúrò mẹ́ wàkánà ṣe ìtọ́nu lè dáná ọdúnlà ọlọ́run ní olùdójú sí ní lè ṣújẹ́ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó méṣù lọ́ọ̀dẹ̀ akábàámọ̀ kọ́nà ọba tó ṣàlọ́ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa níbo mímu súra ti dókòrò ọlọ́run ní aláàfin láwùyá ọmọ ẹ̀dẹ́ ìbàdóhùn ìbàdóhùn ìlànà ìtẹ̀fẹ́ ọlọ́run tó bá di lọ́jọ́ pé ìgbé àdìkì àwọn tí wọ́n jí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀tá ni wá di ìjọ pé ìgbé àdìkì yàrá àyàfà wọn tó bá páyọ̀ lọ́wọ́ wa ló fi jẹ́ kó di owó ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a mú àwọn ẹni rẹ lọ́rẹ̀ ká sì jìnnà sáwọn ẹni aburú wáyà ibadallah ẹ̀yẹ lórí ẹ̀sìn tí ọ̀rẹ́ bá ń ṣe ní o wà àdáti yìí lórí ìwà tọ́rẹ bá wù ìṣesí tàfọwàtàfọrùfàtìyì àwọn ìṣesí ẹwà láàfihì àti wáì kọ́lá Rasulullah sallallahu alaihi wa sallam ànábì sọ fún wa wípé sallallahu alaihi wa sallam alìmọ́nù ala dini qalili ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa bẹ lórí ọ̀rẹ́ ẹ̀ yẹ̀ wòye tàlẹ́tẹ̀ ìdúkò tàlẹ́tẹ̀ mú lọ́rẹ̀ ẹgbọ́dọ̀ wòye wàmínà lásìkọ́ man huwa sábàbò lil khairat wàmínìwò man huwa sábàbò lishar wàmínìwò man yu'inu ala ta'a wàyàtújùka ṣar wàyàtújù àǹkà ṣar ẹ̀rí ó ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tí wọ́n máa ń jẹ́ sábàbí dáadáa fún ọ̀rẹ́ wọn ó bẹ́nu wọn tó máa ń jẹ́ sábàbí aburú fọ́rẹ́ wọn ó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni jẹ́ pé máa ń ràn ní lọ́wọ́ láti máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ wa wọ́n sì máa ń kọ́ ẹni níbi ìmáṣẹ lọ́wọ́ wa àwọn ọ̀rẹ́ kan wà ti rí wọn báyìí iṣẹ́ dáadáa sì máa wọ̀nyàn láti ṣe torí fún àwọn amú rẹ̀ fún ah, ìbọ̀nrẹ̀ mi lágbájá tọ́rẹ̀ mi bá lè ṣe dáadáa báyìí ó lè fẹ́ mi náà ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rẹ́ yìí béèyàn bá tún rí wọn béèyàn bá fẹ́ kódà àwọn ará àdúgbò gbọdọ̀ ká ní mọ́bẹ̀ tó rọ́mọ̀ pé lágbájá lọ rẹ́ni wọ́n sì mẹ́kọ́ rẹ̀ mi ò ti kí ni ká ti gbọ́ pé ọ̀rẹ́ lágbájá ni mo wá wúrú wà báyìí ilé ìjẹ́nu tó bá ń ṣẹlẹ̀ ó sì wà ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ wípé gbogbo gbàtẹ́jọ bá ti fẹ́ ṣe dáadáa yẹsùn ju ká àìsàn mi ìlà àwọn máa tí wọ́n bá bá rí dá tọ́ bára burú àwọn ni wọ́n pè yàn lọ àpòtí ah, tó burú mẹ́ ayé náà ṣe irú ẹ̀ béèyàn bá ti ṣe tọ̀ yàn túbà ọ̀rẹ́ náà ni yọmọ kọ́nà bá kó má ṣe ṣàánú ẹ̀rí kankan alábùwà Muhammad sallallahu alaihi wa ànábì sallallahu alaihi wasallam ó ló ń bẹ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ẹni tó jẹ́ wípé ọlọ́wọ́n bá ṣe wọ́n ní kọ́kọ́rọ́ fún dáadáa kọ́kọ́rọ́ tàbí máa ń sílẹ̀ fún dáadáa ni wọ́n mẹ́sìláàkọ́ lè ṣàrùn wọ́n sì jẹ́ kọ́kọ́rọ́ tá a máa fi ti aburú pa ibi tí wọ́n bá ti wà dáadáa máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tó bá ti wà báyìí kò sẹ́ńtà láǹfààní àti ṣàbùrú wáyé nàmínà náà ó ló ń bẹ́nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn màgàẹ́lá ó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ wípé ọlọ́wọ́n bá ṣe òun ní sábàbí aburú ni nìgbìnà kan lè lọ́kọ́ yìí àwọn máa ń dí àdájà gbogbo tá a máa fi tilẹ̀ fún wọn rí ni táwọn yòówù tí ó bá ìdébì kan àwọn ọ̀dọ́ máa ń rí orí gbà ọjọ́ tó bá ti débẹ̀ báyìí ẹ̀yìn láǹfààní sí nǹkan ẹ̀rọ ayé àwọn tíṣà kan ní àsìkò kan táwọn sílẹ̀sì bá fẹ́ wọ star bus mọ́tò tó máa ń gbé àwọn tó jẹ́ àwọn tíṣà ẹni tó jẹ́ ọ̀gá yìí ó máa kọ dé àwọn students ibi tí wọ́n ń lọ ìlọ́lọ́ traveling ni òun tó máa ń wò ní wípé àfikíni ah, ká ti gbọ́ àwọn students àwa jókòó pẹ̀lú àwọn tíjà bí wọn so wá nílé gbogbo wọn bọ́lẹ̀ àwọn ọ̀nà máa ń bẹ náà ọba pé kó má wà ní torí pọ́jọ́ tí ò bá ti wá àwọn students aláǹfààní àti wọ́n mọ́tò wọ́n aláǹfààní àti wọ́n mọ́tò eléyìí ò ṣe tó dáa a gbọ́dọ̀ ní àǹfààní dáadáa tẹ́lómi bá wà níbi kan gbogbo orin táwọn ọ̀yọ́ nígbà ọjọ́ tó bá ti dé bẹ́ẹ̀ báyìí wọn ò rí ìgbà ń bẹ̀rù ilé yóò ṣe tó dáa wà iná mìíràn náà mọ̀já aláwùlọ́ mìtáhàn nígbìlá kan lè kọ́yì mìtáhàn ìṣà irú àwọn ẹni báyìí tí wọ́n bá ti dé nìkan àwọn aburú tí ò bá ṣẹlẹ̀ ń bẹ̀tẹ̀lẹ̀ abẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀ ni eléyìí ó jẹ́ lú àwọn aburú tí a gbọ́dọ̀ sá fún wa awsana rasulullah sallallahu alaihi wa sallam bi qawli ó gbà wá ní ìmọ̀ràn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní látú sọ́ọ̀ṣì ìlà mọ́kùnmínàn wà látú tó ìmùtọ̀ àmàkà ìlà tẹ̀síyàn àdọ́bì sọ́nù máa ní wọ̀sẹ̀lá ó ní tó bá fẹ́ báyọ̀ rí ẹni tó páyọ̀ náà bá ní fún lóúnjẹ ẹni tí ò páyọ̀ náà tó bá fún lóúnjẹ náà tó bá ti ní okun ara ó ṣe ṣe bó jẹ́ sábà fi sábà lọ fi ṣe ọlọ́wọ́ ọba ló ti jẹ́ pé mùsùlùmí máa ń ṣọ́ra bí bá fẹ́ náwó fáwọn èèyàn ó ráwọn èèyàn tí wọ́n dúró bọ́ sọ̀ wọ́n wá ní afẹ́ ẹrántí fún wa èmi ò lówó ọtí o ẹ fún wa ká lọ fi oúnjẹ wà ní tó ń jẹ ló fẹ́ jẹ ó yá ní ìṣòwò kan ẹ bá tó jẹ fún tí wọ́n bá ta fún ìyẹn yàtọ̀ ó wá ní pé yìí náà tó bá fún lóúnjẹ yìí tó bá jẹ oúnjẹ yìí ó fẹ́ lọ pa àwọn wàhálà ó ti wá wò pé káwọn ọkọ̀ ló la fi ń gbé ìta ló wá fẹ́ lọ jẹjẹ kújẹ kọ́nà kó ṣe àlò wa kọ́nà kó ṣe àlò wa ẹnu ní àwọn pé àwọn ọkọ̀ la fẹ́ dá sí ọ̀gá wa máa ní ní ọ́fíìsì wa ọ̀gá wa lọ́fíìsì èèyàn kan bí mí níbèrè kan lánàá ó lè yàn lọ pẹ̀lú ẹni tó jọ́ gbé yàn níṣẹ́ ẹjọ́ lọ sí bóyá shoprite nígbà kan wá ra gbogbo nǹkan ìwọ́n ló bá wọn sí kẹ̀kẹ́ tó ti káàkiri wọ́n wá kó gbogbo ọjà sí i ọ̀gá bá débi tó ti wà ni wọ́n bá mú wọn sí wọ́n bá fi sí lọ ẹ̀ ṣé wà bá bá wọn sí lọ ni jọ̀mọ́ ẹ̀ rí kó lágbára mo wá sọ fẹ́ ni ẹmu níwèé kó lè ọ̀rọ̀ bí eré àtàwádà ni á ọ̀gá kílẹ̀ tó fẹ́ fi lè ṣe sà ẹ̀rọ sí mi mo ní tó bá jẹ́ mùsùlùmí àbí ẹni tó jẹ́ kírísítẹ̀nì sọ fún pé àkùnrin àgbẹ̀ fẹ́ràn tí ọba ṣe mùsùlùmí tó jẹ́ kírísítẹ̀nì tó gbà bíbélì ò sì jẹ́ ká mú sí sọ fún bẹ́ẹ̀ wá sọ bẹ́ẹ̀ ni ẹ̀mú ní kọ́nà ń ṣe àlómi o ó dí mo sọ yìí náà àwọn ọ̀gá mi wà àwọn ọ̀rẹ́ tó rẹ̀ láti bá wọn sọ torí pé lẹ́bù ní ọ̀gá lẹ́bù ní ọ̀gá àwọn ọ̀gá kan wà òkè báyìí lè láti bá wọn ó sì ẹ̀ láǹfààní àti bá wọn sọ̀rọ̀ kọ́nà tó ṣe àlọ́ wa wọ́n ní arọ́mọ ní odò ọba odò ọba fún iṣẹ́ ọba òṣèlú àjẹ́ àbíbẹ̀ kan ní ìjọmọ́ ṣùgbọ́n kọ́ náà ń ṣe àlòwà iṣẹ́ ọba àjẹ náà ni àbíbẹ̀ kan ní ìjọmọ́ tọ́nà bá ní àṣẹ nǹkan pàtàkùn máa hàn ọ́sà pàtó wàá ṣe gbogbo ìgbìyànjú tó lè ṣe kò ní lára ọ̀gá mi wọ́n á dá lójú orí iṣẹ́ rárá ìgbìyànjú wo ló ṣe kọ́ tó sọ pé nǹkan jùlọ lórí àjẹpàtì dààmú lórí ẹ̀ ẹ̀yin wá ti fẹ́ fún ilé lórí ẹ̀yin wá ti fẹ́ fún ilé lórí ọ̀gá gbé ọtí sínú ọjà tó ní ọlọ́ra ó wá yọ ọtí yẹn sílẹ̀ ó wá débi wá sọ fún ọ̀gá pé ah yẹ́ta bí mo ti fẹ́ máa fi kí ní yẹn báyìí torí pọ́ńtì ti wà bẹ́ẹ̀ táyì ò bá gbogbo mọ́ kò gbogbo mọ́ torí pé ọtí tẹ ti gbé tó ti gbé sí yẹn ó di ó wúwo ó sì máa ń wúwo bẹ́ẹ̀ jọ mọ́ spiritually ní ìgbé agbára àti tìmọ́ àdọ́bìbọ̀rọ̀ yìí àlẹ́ ìsàlámù kí ló sọ fáwọn èèyàn nígbà tó fẹ́ lọ sí ẹbọ ó ní ní ìtẹ̀kìn wàhálà ní ìtẹ̀kìn ó ní wọn sick ṣé sickness tara ni sickness ọkọ ni pé ó yọ bàjẹ́ pé àwòṣe ọlọ́run bá lẹ́ni lẹ́ni kọ́ ni tí ìbànújẹ́ bá mú yàn níbẹ̀ èèyàn nílé tí mo kọ́ bẹ́ẹ̀ tó kọ́ lọ fún wa nípa ayọ̀ ọlọ́wọ́ ọba àlèkè ọlá nípa pé látúntọ́ ìdílàbò mi tó bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú èèyàn tí ọlọ́run bá ṣègbà láyé fún ẹ̀ kó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó páyọ̀ ọlọ́run ọba ó lóore tó pọ̀ fún ẹ kódà owó tó bá rí bẹ̀rẹ̀ má dàbí alára ṣùgbọ́n lóore fún ẹ torí pé wàá rí ẹ̀sìn ṣe wàá sì lè tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ wa tó bá jẹ́ múmi lẹ́tọ́ sí ọ̀gá ẹ kò ní rán ẹjọ́ sí kò ní bí ọtí sínú ẹ̀rù tó fẹ́ gbé ẹ tó bá jẹ́ ọ̀gá ẹ tó jẹ́ múmi gbogbo ọjọ́ tẹ bá fẹ́ ṣe business èyí tó bá ti jẹ́ haramu mẹ́ òun náà ti bẹ̀ sí haramu ni èyí tí túmọ̀ tó sọ wípé àyẹ́sà mo mà gbọ́ wà sí wọ́n ní ìbábà wa ní òwò yìí ọ̀gá yà á sì dúlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí á dúlẹ̀ yìí tó kọ́nà fún ṣe àgbẹ̀ wa ló fi jẹ́ páwọn tá a fẹ́ máa bá lò ẹ̀ta fẹ́ mú lọ́rẹ̀ ká gbìyànjú ká lè rí tó jẹ́ ire kọ́ sí àwọn ènìyàn tí wọ́n mú wa páyọ̀ náà wọn bàdé kí ọlá wà ní nàlẹ́ àmfìlà nílẹ̀ àfikọ́ àlìmìtàlìyà ẹ rí àpèjúwe oríṣiríṣi wa àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rere kọ́nà ọba tó ti wá ló jẹ́ fún àlọ́ ìsọ̀rọ̀ àyẹ̀wò yusọ ibuhu fi jẹ̀mí àhálì gbogbo ìgbà ní máa ń bá lórí sọ̀rọ̀ àlọ́ sọ́lá ní máa ń bá ṣe ní àjò wàkàna ọ̀yọ̀ sọ̀ ìdè ó sì jẹ́ olùbábá kẹgbẹ́ olùbáṣọ̀rẹ́ tó dáa sọjá kan hù ìkà jábà hù náà nígbà táwọn ọ̀yọ́ pe àlọ́ ìlú nírọ̀ ìdí ó sì rí yàrá nígbà tó náà bá ti ṣe ní àjò láti mọ́kà lọ sí ìlú Jerusalem ní àárín òru kan wọ́n tún lọ sí òkè sọ́nà kejì náà láti lọ pàdé ọlọ́wọ́ bá láàárín òru kan ṣoṣo àwọn èèyàn sọ wípé irọ́ ni o ibo ló ti fẹ́ rírú ẹ̀ ṣe ìrìn àjò láti mọ́kà sí jerusalem lásán béèyàn bá ní ẹṣin tó mèrè ṣáájú lọ àlòṣù kan lọ́nà ó wá ní láàrin orúkọ òun débẹ̀ tábàtẹ̀ tí wá gbọ́ yẹn ó wá sínú òun lọ sí sọ́nà kí ni abubakar sọ sọ́ọ́dí jákọ̀ọ̀mù abubakar ìjọgbọdọ ló sọ tó bá jẹ́ kó òun ló sọ bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn pè é lé ọ ní ìgbà táwọn èèyàn pàlọ́ abubakiri ojú ti àlọ́ríwá muhammad sallallahu alaihi wasallam wà káàdà sàárìyà sílẹ̀lì ìdòwúrọ̀ ìdòwúrọ̀ nígbà tí ìgbàlẹ̀ gbogbo tí àlọ́rí sallallahu alaihi wasallam tó ní láti yọ jáde lọ sí ìlú mọ́kàlẹ̀ tó ń ṣe jíra ẹni tó tẹ̀lé òun náà ni abubakiri rọ́bì aláàyè gbogbo ìnira sáàlọ́ lè rí lójú ọ̀nà abubakiri ló fara kó ìtòpọ̀ nílẹ̀ lórí pé kí ìnira má bá àlọ́ kó má bá àlọ́ ọlọ́ọ̀bá àdékíọ́lá ó sọ fún wa wípé ìlàtà ìṣòrúhù pàkọ̀lẹ̀nà sọ́rọ̀ hùlọ́ ọlọ́nìjẹ́ ìbá pọ̀ tẹ́ bá lẹ̀ nínú ànọ́bì lọ́wọ́ sọ̀rọ̀ màálùwẹ̀sẹ́lá ọlọ́ọ̀bá ti rọ̀ ọ̀nà ọba nígbà tí àwọn tó jẹ́ kèfè yìí tí wọ́n lé ànọ́bì jáde nínú ilé sáàni àtìlẹ́ ìdìbò húnmà fìdíkọ́ ẹtí bẹ pẹ̀lú ẹ̀ náà ní Abubakri nígbà táwọn méjèèjì bẹ nínú kòtò ìdí àkóòlè lè sọ àṣírí ni nígbà tá Abubakri tó rí àwọn tí wọ́n yọjú òun nínú kòtò báyìí Abubakri sọ wípé láwọn abẹ sọ̀rọ̀ àhàdùn ìlẹ́yìn náà tí ìyọ̀kan ni wọ́n bá yọjú láti wù wá báyìí àríwá rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá lè yọlá kí làwọn bí sọ fún ó ní là àtàṣìdá nínú a máàdà àlọ́bí sọ fún àtẹ́lá sọ fún pé má fàyà ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa fàánzàlá máwùn tẹ̀kì ọ wà lẹ́yìn ọlọ́wọ́ ló wá sọ ìfàyàbalẹ̀ òun òun sọ kalẹ̀ lé lórí wa ayyadahu bi junudin lam tarawha ọlọ́lọ́wọ́ ràn lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ogun eléyìí tẹ̀yìn rí ọlọ́run bá yẹpẹrẹ wà kalimatu Allahi hiya al-ulya ọlọ́run bá gbé kálímọ̀ ọba ọlọ́run bá gbé bákan náà nínú àwọn ọ̀rẹ́ rere ẹ̀rí Umar àti kọ́nú àwọn ọ̀rẹ́ tó ń jẹ́ Rabi'a nígbà tí wọ́n wà nínú ìlú ó sì dọ́mọ̀ àwọn Umar àti tí Umar bá lọ sí ìjókòó lẹ́nu arákùnrin òun lọ sọ́jà owó tó bá mú òun àti ọmọ wọn àjọ pin láàrin ara wọn tó bá di ọjọ́ kejì ọmọ wa lọ sọ́jà arákùnrin àbábẹ́lé pẹ̀lú àná ìsọ̀rọ̀ àyọ̀sẹ́nà gbogbo tí ọlọ́run bá mú dé òun náà ṣí ẹ̀pẹ̀lú arákùnrin ìmọ̀ tó ní kálukú wọn bá wá kọ́ pé léèmí o ànábì sọ báyìí fún ọmọ ọ̀tẹ́lá ànábì sọ báyìí ó tún sọ báyìí wọ́n rọra wọn lọ́wọ́ lórí kíni lórí dáadáa torí pé wọ́n fẹ́ pàdánù ilé ayé wọ́n sì fẹ́ pàdánù àdùkìyàmọ̀ wọn àwọn ọ̀rẹ́ nílé nìyẹn bákan náà tí a bá tún a rí àwọn ọ̀rẹ́ burúkú nínú àwọn èèyàn tó ti gbàwájú firaun àti haman gbogbo orí ibú tí firaun ṣe láyé kò sí ìdí haman ò ní pálẹ̀ tó bá gbà mọ́nà ní tó bá gbà tó bá gbà tó bá ní gbogbo òun nímọ̀ràn ìmọ̀ràn aburú ló máa fún ní ìdámọ́ wá fi ṣe àpèjúwe láti kásẹ̀ ẹlẹ̀ ní ìgbà tí àwọ́dùwà Muhammad sallallahu alaihi wasallam Abu amúnàbí sallallahu alaihi abútọ́lì tó jẹ́ tí ó kù fún àlọ́bí tó wà ní ọ̀sẹ̀dà lámà àbọ̀rọ̀ mi ajáde ní ìgbà tí ó gbé bá ìkọ́ nínú àwọn sọ̀hábà tí a ń pè ní alimusa ìyá ó ní anna abatọ́lì lámà àbọ̀rọ̀ mi wà báyìí ó ní ẹ̀rí nígbà tí ikú dé tó fẹ́ wá pa àbútọ́lì dákọ̀lá àlẹ́ ní nàbí ìfọ̀lọ́ àdìwọ̀sẹ̀lá àlọ́bí wọlé lọ́ba wà ìdáhù àbújáhàlì àbújáhàlì ti ń bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ wà àbdùlá

wípé wọn náà ṣe islam ìdá ọba lọ́dọ̀ náà wọn bá pé wọn náà mùsùlùmí ní ẹ̀ fakọ́lá abu jahal wa abdullahi ibn abi umayya abu jahal àti abdullahi wọ́n wá sọ wípé yá àbà tọ́ọ̀lì tẹ́lẹ̀ ọ̀bù àmìlà ti àbẹ̀rẹ̀ ojú ọ̀nà bàbá rẹ̀ àbẹ̀rẹ̀ tọ́lì fẹ́ kú lójú ọ̀nà náà torí ọ̀rọ̀ sọ́rọ̀ kékeré ìgbọ́n àkójò ní ẹ̀rù ẹ̀rù pẹ́tàwọ̀ ẹ̀yà fún bá dé àkójò ní ẹ̀rù ṣé torí ìyàwó ẹ̀ torí ìyàwó ẹ̀ kọ́lábà àgbà ìyàwó ẹ̀ lọ́wọ́ ṣe báyìí àwọn ọgbà àmì falam yazala yukallimanihi hatta qala akhira shay'in kallamahu bi wọ́n ní wọ́n yẹ wọ́n kù tí wọ́n ń bí kálímọ̀ yìí fún ó ah, fẹ́ fojú ọ̀nà bàbá ẹlẹ̀ ó fẹ́ fojú ọ̀nà bàbá ẹlẹ̀ ògùn ó fẹ́ gbélẹ̀ ìwọ́n ló fẹ́ ó ah, rò dílé ó fẹ́ bá wọn bọ́mọ́ ògùn àjọmọ ìwọ́n ló fẹ́ bá wọn bọ́mọ́ tí ẹ̀fẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó fi ń kó bá wọn lé nínú bí ọkọ bá di ọba nílùú wọn á dẹ́rù bá wọn á dẹ́rù bá wọ́n lè láwọn àdánwò kan ṣẹlẹ̀ ní òní tí wọ́n bá ní kí ló dé wọ́n ní àwọn nǹkan tá a ti ló bá tẹ́lẹ̀ pé láyé lẹ́yìn àwọn èèyàn pèsè pé káwọn lọ padà sí ìdí ẹ̀kọ́ ìlọ wọ́n sì ná owó oríṣiríṣi tí wọ́n bá tún wá fẹ́ kó báwọn èèyàn wá wá sọ àwọn ilé ẹbọ ilé tọ́rí tẹ́ńtà pé tọ́rí dìm lásán ni wọ́n sì ná owó rẹpẹtẹ lé lórí kọ́mọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa nínú rìwáyà mi wọ́n ní wa ábà ń yakú làlá ìlà ìlọ̀lọ̀ bàbá ikọ̀ láti sọ la ilaha illallah faqala nàbí la astaghfiranna laka illa múnà àìdáàlì àdóbi níwẹ̀ máa tọrọ àforíjì fún ẹ tọ́nà ọbọ̀ bá kọ̀ fún mi fanagala ọ̀nà ọba bá sọ àyàkalẹ̀ wípé màá kálẹ̀ ìlẹ̀rí ìwàlẹ̀rí na àmàlù ọ̀nà ní kò tọ́ fún kọ́ máa tọrọ àforíjì fẹ́ tó bá kú tó bá jẹ́ kèfèrí wàdàkánú ulì kúrùbà ọlọ́run ní kódà kó dí àwọn alásùnmọ́ wọn mi bá lè máa tàbáyàná láwùn àláwùn àṣàbù náà lẹ́yìn ìgbà tó fi hàn sí wọn pé ẹni tó bá ti kú tí ò ṣe mùsùlùmí ọmọ náà lẹ́yìn ìgbà tó fi hàn sí wọn ọlọ́run ní kò tọ́ kí wọ́n máa tọrọ àforíjì fún wọn ọlọ́run sọ ayé àyè ìkàlẹ̀ wípé ìnà kàlà dáhìí man àbáríta ìdí ànábì lóòótọ́ ó fẹ́ kí àbútọ́ ní kó mọ̀nà ṣùgbọ́n ìmọ̀nà kò sí ní ọwọ́ rẹ̀ ànábì sọ̀rọ̀ àyè ọ̀sẹ̀lẹ̀ wàdà tí ń lọ máa ń yá sí ìmọ̀ ìyàṣà ṣùgbọ́n náà ọba ní máa ń fi mọ̀nà ẹ̀tọ́ lọ́rọ́ bá fẹ́ kọ́nà kó ṣàlẹ̀ ọkọ̀ wa ọ̀rẹ́ ta fẹ́ kó o pàtàkì ẹwọ àbúkọ́ ní kí ló kó wa tó bá jẹ́ pàwọn ọ̀rẹ́ burúkú yóò sí bẹ́ẹ̀ kò ní jẹ́ àdánwò sọ̀rọ̀ èmi àti ilé yìí agbọ́dọ̀ ṣọ́ra àwọn ọ̀rẹ́ tá kó ọjọ́ títí tán bá ti fẹ́ dé bá wa ó ṣe ṣe kó jẹ́ àárín àwọn ọ̀rẹ́ ló máa jẹ́ ìyàwó ta fẹ́ fi ọkọ ta fẹ́ fi agbọ́dọ̀ ṣọ́ra títí tán bá fẹ́ dé ó ṣe ṣe kó jẹ́ pàwọn náà ló wá wà pẹ̀lú wa irú ọ̀rẹ́ àìmọye tó jẹ́ mùsùlùmí tán padà gbé lọ sílé ọkọ nígbà tá ìsàn tó bá jẹ́ pàwọn ọ̀nà tó já lásùmọ̀ ẹ̀wọ́n jẹ́ ní ire ni kò ní ṣẹlẹ̀ síbẹ̀ o kọ́nà kó ṣe àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa látúnṣọ́ ìdí làmúlẹ̀ tẹ bá fẹ́ mú yàn lọ́rẹ̀ ẹ̀jẹ̀ kó jẹ́ mú mi wàdà tó bẹ̀rẹ̀ nípa àmàkà ìgbà tẹ̀bí tó bá fẹ́ fún yàn ló jẹ kó fẹ́ máa báwọn yàn jẹun jẹ́ kó jẹ olùpayọ̀ náà wọ́n bá torí pé oúnjẹ tá à ń jẹ ó máa ń nípa lórí ẹ̀mí wa kọ́nà ọba àdìsí ọlá kó ṣe kọ̀ọ̀kan wa á fún olùkọ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started, impediments on the path of Islam, the things that will take us away from Islam, or those things that can prevent one from accepting Islam. We have mentioned 13 in the previous sermon, in the previous 13 weeks. So today, the 14th is the evil of bad companionship, evil friends, bad friends, the influence of bad friends. We have said that man cannot live in isolation. There is no way you will not relate with other people. As we have said that man is a social animal. We have been created to live with other people. When Allah subhanahu wa ta'ala created our father, Adam alayhi salam, he created for him Hawa to be his companion so that they can live together in peace. After a while, Allah gave them children, many children. Some of the scholars said the children of Adam were not less than 41. He had twins, as some of them said, 20 times, and he had only one child for one, making 41. In order for them to live together. When Allah made mention of marriage, he said, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا Among the signs of Allah is that He has created for you spouses. He has created mates for you. The Litaskunu her so that you can live together in tranquility. You can live together in peace. So we have been created to live with other people. We are going to live with neighbors. We are going to live with friends. We will live with family. We live with our co-workers. When you are selling, there are other traders in the market that you sell to are all buy from. So that is life. There is no way you can live in isolation. We are social animals. We have been created to live together. But Islam has made it compulsory upon every believer to be selective in your choice of friends, to be selective in your choice of marriage, to be selective in your choice of co-workers or companions. When you want to take people as friends, you want to take people as your clients or customers, You want to take people as your wife or husband, you have to be careful and you should follow the injunctions of Almighty Allah. Some people are successful as a result of good friends, while some people are doomed as a result of what? Evil friends. We have mentioned examples of people who were successful because of their friends, while we make mention of people who were not successful as a result of what? Bad influence. So, it is very important that will not be, man will always be on the path of his companions. The Prophet sallallahu alaihi wasallam said, Al-mar'u ala dini khalilihi, fanzur amman tukhalil. Man will always follow the religion of his friend. If your friend pray regularly, it will affect you positively. If your friend is a good fellow, it will affect you positively. If your friend is one that likes to give sadaqa, it will affect you positively. Likewise, when you defend someone who is an evil human being, when you defend someone who is a smoker, for instance, the Yoruba people will say, Àgùntàn tó bá bá járe, á jẹ̀bẹ̀. They say, show me your friend and I tell you what you are. So the type of friend that you keep will determine the kind of your lifestyle. It will determine whether you are you will be successful or you will be failure in life. So it is very important when we want to take people as friends, we should take the righteous people as friends aláṣẹ ìṣúra tìlíkà wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil-ghadati wal-'ashiyyi yuriduna wajhahu. Allah subhanahu wa ta'ala commanded the prophet that you should always be among the people that remember their Lord in the day and in the night. And do not neglect these people. Do not overlook them. ولا تُطِعْ مَنْ أَغْفَلْنَا نَفْسَهُ قَلْبَهُ عَنْ ذِكْرِنَا And do not follow the people who are forgetful of Allah. Do not take the company of people who do not remember their Lord. You do na Yuriduna zinatan hayati dunya because of this word. People follow evil people because of turiduna hayata turidu zinatan hayati dunya. Allah said, do not follow evil people because you wish for this world. Some people will avoid good people because good people, maybe they don't have money. And when you look at the history of the prophet, you will see that the people of uh, eh, Samud or the people of Ham or the people of Lot, when they said that, do you want us to follow you? وَاتَّبَعُوكَ الْأَزْبَلُونَ Do you want us to follow you? We are arise, we are arise, it is the poorest people that follow you. So we don't want to keep company with someone whose friends are poor people. So even though people are poor, once they are righteous, they are the friends of the believer. So Almighty Allah has commanded that we should keep the country of the good word. Ya ayyuha alladhina amanu taqullaha wa kunu the king. All you who believe, fear Almighty Allah and be in the company of the righteous one. So this is a command from Almighty Allah. The Prophet sallallahu alaihi wasallam said, "La tusahibil abuli." Do not take as friend. Do not keep company of someone except a believer. When you want to follow someone, let it be a Muslim, a conscious one, a righteous Muslim wala tubi'in ta'amaka illa tafi and do not allow to partake with you in eating except someone that is righteous someone that is righteous so these are some of what we have mentioned and we mentioned the example of good people and good companion good people and good companion when you look at Abu Bakr radiyallahu anhu the first companion of the prophet sallallahu alaihi wasallam he was very kind to the prophet He spent all that he had to assist the da'wah, the work of the Prophet sallallahu alaihi wasallam. When the Prophet sallallahu alaihi wasallam migrated from Makkah to Medina, Abu Bakr was the only friend with him. When they got to Medina, they wanted to buy they wanted to buy land to build mosque and house for the Prophet sallallahu alaihi wasallam. Abu Bakr paid the money. When the Prophet sallallahu alaihi wasallam got there, he said they should allow his camel to determine the place that is going to land. The Prophet Muhammad told them to leave the camel. The camel was going, when the camel got to a particular place, it stopped. And that place, that plot of land belonged to some uh, orphans. Then those people said that we have donated this land for the Prophet Muhammad. We have donated it for Allah and the Prophet to build his house, to build his mosque. But the Prophet said, no, I want to buy the land. Allah commanded the camel to stop at that point so that we can build our mud beard we can build our house beard but I, I don't want to take it for what for free I don't want the omonile to come tomorrow and say that ah this is our land as you can see in our places today when the Muslims suffer to build a big mosque then you will see some people claiming that you are omonile because we hold the land and we donated the land for the mosque. So the imam, the person that will be the imam will be the rightful people to choose the imam. Even the ladan should be with our own permission. Even anything you want to do in the mosque should be with our permission. You cannot even sweep the mosque except with our permission. Why? Because we gave you the land. So the Prophet sallallahu alaihi wasallam did not want the woman is follower to suffer so that some people will now come down ah no before you can pray in Masjidil Haram before you can pray in Masjidil Nabawi you must pay us money because we own that land that orphan that own that land yesterday were from our own village so we have to pay no the Prophet sallallahu alaihi wasallam said is going to buy the land It was only Abu Bakr anhu that gave all the money that the Prophet Muhammad used to buy that month. So there is no salah that we offer in that month today except that Abu Bakr anhu is rewarded for that. So that is a good companion for you. A companion that will always be with you. They say a friend in need is a friend in need. That is a friend. We also mention the evil friend and their influence. With mention of Abu Talib, when he was about to die, the Prophet ﷺ went to him and told him to say La ilaha illallah. That if he should say La ilaha illallah, he's going to stay on his behalf before Allah on the of judgment, till Allah will forgive him. But Abu Jahl was there in the room Abdullah ibn Abu Umayyah was also there in the room. I cannot remember clearly. I think that Abdullah later accepted Islam. Abdullah ibn Abu Umayyah, I think he later accepted Islam. That is why you should never allow people to mislead you. Today, someone can be the leader of the people that are misleading, but tomorrow he will be guided. Those people who have gone astray as a result of his own deeds Allah will not question him for that of the day of judgment because then he did not know Allah will not question him al-Islam yajubu maqablahu whenever someone accepted Islam all his past sins will be forgiven I think that Abdullah later accepted Islam but then he was not a Muslim they were telling Abu Talib do you want to leave the way of your father and follow this little boy as a result of that Abu Talib died as a non-believer. And the prophet said that maybe I will seek forgiveness of Allah for you if I'm not forgiven. And Allah forgave him immediately. Not Allah. Allah said it is not right for the prophet and for the believer that they should seek forgiveness for non-believers when they die as non-believing. It is not right for them. Allah says even though you seek forgiveness for, for them even though you seek forgiveness for them seventy times life fala yafir Allahu lahu Allah will just forgive them so whoever die as non-Muslim Muslim should believe that there is no paradise for that person and when you look at every other religion that is the faith of every religion someone who is a Jew will tell you that lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara Allah says the Jew will say no one will enter paradise except a Jew The Christians will say nobody will enter paradise except Christians. Muslims who will say what? Nobody will enter paradise except Muslims. That is our faith, that is their own faith. But the judgment is the judgment day. It is only on the judgment day, but as a believer, as Muslim, you should know the things that will make you to believe that, to, that, that will make you steadfast, that this your path is the right way. Because Muslims believe that that is the religion of Adam, alayhi salam. Islam is the religion of the Isa. Islam is the religion of all other prophets of God. So that is why we follow the path of Islam. So we pray to Almighty Allah to be our guide, to make us step steadfast on the path of uh, Islam. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله